Ire ni mo fẹ́ bàbá lónìí o. ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní orúkọ la jésù kristi ó máa dára fún yín a kú ọjọ́ ìsìn lónìí bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn eléyìí ò ní jẹ́ àṣemọ́ fún wa ọ̀sẹ̀ yìí ò ní sọkún ọ̀sẹ̀ yìí ohun rere kankan kò ní sọnù mọ́ ọ lọ́wọ́ wàá rí àánú gbà sí ìyẹn lọ́jọ́ bí mo kí yín pé happy birthday ní orúkọ ńlá jésù kristi ọjọ́ yín á dalẹ̀ ìgbà yóò rọrùn fún yín ojú òsì ní tì yín láàárọ̀ yìí ìwé orí seventy one ẹsẹ̀ twenty one ni a ó fi gbàdúrà psalm orí seventy one ẹsẹ̀ twenty one bíbélì wípé ó fi kún ọlá mi ó sì tún tù mí nínú hallelujah kò sí béèyàn ṣe lè ní nǹkan tó tí ò nílò àfikún ẹnìkan sọ lóyìnbó ó ní success is keep on succeeding mo gbàdúrà pé gbogbo ẹni tẹ́ gbọ́ mi láàárọ̀ yìí olúwa yóò ṣe àníkún oore fún mi onísáàmù yìí béèrè pé kí ọlọ́run kó ṣe àníkún ọlá òun kó tún òun tù nínú ó túmọ̀ sí pé àwọn nǹkan ṣẹlẹ̀ sí tó ti bà nínú jẹ́ ó wá bẹ ọlọ́run pé kí ọlọ́run kó tún òun tù nínú bóyá nìkan ń gbọ́ mi láàárọ̀ yìí tó nílò àníkún oore àníkún ọlá ọlọ́run àfikún bóyá nìkan ń bẹ láàárọ̀ yìí tí ohun kan ń bà ọ́ nínú jẹ́ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì ń bẹ láàyè olúwa yóò rán oore tí a ń pè ní ìtùnú yóò rán sí ayé rẹ̀ ntọ́lọ́run lè ṣe ni èmi gbàgbọ́ pé onísàmù yìí gbàdúrà ọlọ́run dẹ̀ gbọ́ tiẹ̀ ọlọ́run yìí náà ni wọ́n sìn lánàá òun náà ni lónìí òun náà ni lọ́la ṣáà ti gbàgbọ́ nìkan tó bá sì gbàgbọ́ jésù wípé wàá rí ògùn ọlọ́run tẹ́wọ́ kí n súre fún ọ láàárọ̀ yìí àníkún oore kí ọlọ́run kó ṣe fún ọ nínú ọ̀sẹ̀ yìí ìgbéga tó nírètí lórúkọ jésù kó wọlé wá bá ọ nínú ọ̀sẹ̀ yìí ọlá rẹ olúwa kó sọ di púpọ̀ orísun ìbùkún rẹ olúwa kó sọ di púpọ̀ níbi tí o ti ń gbà rọ́wọ́ yọ lórúkọ Jésù Olúwa kò sọ di púpọ̀ bàbá arágbára kan tó fẹ́ di orísun ìbùkún rẹ irú agbára bẹ́ẹ̀ Ọlọ́run kò kọlù wọn tabaragbára kan tó fẹ́ di orísun owó rẹ irú agbára bẹ́ẹ̀ Ọlọ́run kò yàlù wọn ìbùkún rẹ kò ní dínkù ọlá rẹ kò ní lọlẹ̀ ohun tí ayé ń pè ní àpadà sí aburú ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ tiẹ̀ òkè òkè ló máa lọ yóò sì dára fún ọ oore ìtùnú Olúwa yóò rán sí ọ oore tó máa mú ayọ̀ rẹ kún olúwa yóò ràn sí ọ ìyanu tẹ́ ń porúkọ rẹ̀ nípa mílẹ̀rìn lórúkọ jésù kristi ọlọ́run yóò ràn sáyé rẹ̀ àánú tí máa ń rẹ ẹ̀dá lẹ́kún lórúkọ jésù àánú yẹn máa jáde fún ọ mo ní àánú rẹ̀ mí lẹ́kún olúwa yóò ràn sáyé rẹ̀ lórúkọ jésù omijé ojú rẹ̀ olúwa nùnú lónìí ẹkún rẹ̀ dẹ̀rìn ìbànújẹ́ rẹ̀ di ayọ̀ òkè ìṣòro rẹ̀ láàárọ̀ yìí ó di pẹ̀tẹ́lẹ̀ wàá fò fáyọ̀ lọ́sẹ̀ yìí ó ti rí bẹ́ẹ̀ kí àlàáfíà kó wà ní orílẹ̀ nàìjíríà kí àlàáfíà kó wà ní ísírẹ́lì kí àlàáfíà kó wà ní ọkàn rẹ ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà amen. èmi ni ti yín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam Ewan estate nílùú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́.